بهم وكان سويد هذا ابن خالد عبد المطلب ثم قدم مكة أبو الحيثر أنس بن رافع في فتية من قومه من بني عبد الأشؤل يطلبون الحلف فدعاهم رسول الله صلى الله عليه وسلم إلى الإسلام فقال إياس بن معاذ منهم وكان شابا حدثا يا قوم هذا والله خير مما جينا له فضربه أبو الحيثر وانتهره فسكت ثم لم يتم لهم حلفا فانصرفوا إلى بلادهم إلى المدينة فيقال إن إياس بن معد مات مسلما وعلى آله dúpẹ́ fún wọn bá wa asalaamualeykum ìkẹ́ ọlọ́run àtàánú rẹ̀ kọ́ bá anábọ̀ muhammad sọ̀rọ̀ ìgbésí ayé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tí a ń kà láti inú tírà ńláńlá ni alfusulu. في سيرة الرسول للإمام الحافظ ابن كثير الدمشقي رحمة الله عليه قال المصنف رحمه الله وكان سويد بن الصامت أخو بني عمرو بن عوف بن الأوس قد قدم مكة فدعاه رسول الله صلى الله عليه وسلم فلم يبعج ولم يجب a ti bá kíka ìtàn síra nẹ́bí sallallahu alaihi wasallam débi irú àwọn ọ̀nà tá nẹ́bí lò sallallahu alaihi wasallam tó fi ń pe àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́hún ààrẹ ní pé gbogbo opportunity tá nẹ́bí bá rí ẹnìkan wá Mẹ́kà gbogbo nítorí ọwọ́ àṣẹ ànẹ́bí ó fi kíni yóò fi Ìsìlámù hàn ntọ́lọ́run rán mi nì ntọ́lọ́run rán mi nì ààrẹ náà lélẹ́yìí nínú àwọn tí ọwá maka nígbà tá a nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam jíjẹ́ ọlọ́run òun ni ẹni tá ń pè ní Suwaid ibn Samit qadima Makkata òun náà wá maka bí gbogbo ara ayé tí ń wá maka ń gbà náà fada'ahu Rasulullahi sallallahu alaihi wasallam falam yub'id walam yujib ànábì pé sójú ọ̀nà tọ́lọ́run lam yub'id wa lam yujib bí ìgbà tí yẹ bọ́ ni ó kún ni o ọ̀fà ni o kò gbé kankan lam yub'id wa lam yujib kò pé òun dáhùn kò sí pé òun ò dáhùn. thumma sarafa ila al-Madina lẹ́yìn eléyìí ọ̀parí ń tọ́wá sí maka ó sì padà síbo ọ̀padà sí Madina fa qutila fi ba'di hurubihim nínú àwọn ogun tí wọ́n máa bára wọn jàǹgbàjà ìlí à eléyìí òun ni ọ̀pá èèyàn wa àfikáwa náà gbẹ̀sán òun ló ṣe gbá àfikáwa náà oríṣiríṣi tí ó yẹ kó dogun tí máa dogun irú ẹ̀ náà tún ṣẹlẹ̀ fàkútìlá Suwaid bin Samit ibi tí Suwaid bá lọ nù kí láǹfààní tí àdèmọ́ bẹ́ẹ̀ mẹ́kẹ̀ẹ́ sí òrìṣà ṣe ń bi eléyìí mùsùlùmí làá pè Suwaid àbí kèfèrí balagatu da'wa kò gbọ́ òsì ń bẹ́ anabi jíṣẹ́ fún ntọ́lọ́ ọ̀ràn mi sallallahu alayhi wa sallam àmọ́ gẹ́gẹ́ bí ibùdó kẹ́sìrì ti wí lam yub'id wa lam yujib ó kún ni o ọ̀fà ni o kò wí kàn bẹ́ẹ̀ àǹfààní lálẹ́ àti àṣẹ ń délé yìí ni pé àwọn kankan bẹ tí ò nídìí ronú lọ kánrin àbẹ́yẹn ọmọ wa dájọ́ sí i ẹ̀jẹ̀ ńlọrọ̀ náà ẹ̀jẹ̀ ńlọrọ̀ náà èèyàn ọmọ àgbà tí ọlọ́run kọ pé wọn wà láyé bọ́lọ́n bá ti fò dodo hàn án mọ̀wùlẹ̀ tún máa wá tún fò ní dọ́là máa fọ̀tún la dájọ́ mẹ́rin eléyìí tó tiẹ̀ wá burú jù òun lè ti ń ṣẹlẹ̀ láwùjọ tiwa yìí èèyàn ó de wá gbá mùsùlùmí àáfàá bóyá ń wá sí bóyá ń bì kan pé á ah, ntí mo gbọ́ yìí mo fẹ́ kó nu rádaràda tí n ṣe bóyá jẹ́ kírísítẹ́nì àbọ̀jẹ́ nǹkan kan mo fẹ́ di mùsùlùmí àfọ wàá sọ yóò da ayẹyẹ wọn wàá dájọ́ tí wọ́n wẹ̀ àti wàá rí kéésì sí ẹni ẹ̀mí bẹ́ lọ́rùn rẹ̀ kó tó di ìjọ́ tí kìíní ìjọ́ tí wọ́n dá eléyìí practically ni ó ṣẹlẹ̀ ń kánú tẹnìkan pè mí tó bí mi bẹ́ẹ̀ pé làwọn ó ṣe báyìí ibo ọmọ ibo ọgbọ́ wá sí sì rí tó ń wá òun fẹ́ wẹ̀ àfọ olóúnjẹ àfọ ní màdáyì àwọn wa ní àṣẹlẹ ńlá lélẹyìí ẹ̀yin jẹmọ ẹ pàdé wa níjọba yìí á wẹ̀ kódà kí wọn pé láàyè láàyè làlá àwọn òbí lé lẹ́nu ńjọ wọn ni wọn ò sí ọkàn bẹ́ẹ̀ padà wá níjọba yìí á wẹ̀ ọ nínú ètò Ọlọ́run ìjọ tí wọn dá wọn ọba láyé èyí lọ kó dààmú bá gba àwọn ọmọ ya wa mùsùlùmí gbà náà láwọn bí èmi náà wọn bí ẹlòmíì náà pé kó láti wá sí báyìí ó lóun ọwẹ àmọ́ àfa àrùn ọrùn tọlọ bá ó ní lè padà wá wẹ o torí náà gbogbo ẹni tí ọba tí ì lahùn póun ti kó nínú ẹbọ òun di mùsùlùmí ibẹ̀ náà lọ wà o kè kó ń bẹ o torí fatiwa tí mo tẹ̀mí ṣe fún wọn gbà wọn náà lọ pé tọ́ lọ́dọ̀ àwọn èèyàn àwa ní ìdájọ́ tiwa lọ́dọ̀ ọlọ́run ìdájọ́ tọlọ́run ọ̀tọ̀ aláwùsá dr abdullahi lọ́dọ̀ àwọn èèyàn àwa ní kíni àní ìdájọ́ tiwa tọlọ́run ó bí àwa ó lè ṣe déédéé ìdájọ́ tọ̀dọ̀ tọlọ́run ó sì lè ṣe kíni ó lè yàtọ̀ ọlọ́run ọ̀wá kàláfẹ̀ẹ́ mi ìtiwọ́ mi àtiwọ́ pé ní àfi ká máa ti bẹ́ẹ̀ nù. No tọ̀dọ̀ tọlọ́hún pé ẹ̀já wádìí náà àbẹ̀já lọ wo yẹ̀pẹ̀ àbẹ̀já tẹ̀ náà ó ti rán ànábì ọlọ́run sí wa pẹ̀lú tírà wípé ntẹ́yìn ọ fi ṣe kínni ẹ máa fi ṣe dájọ́ láàrin ẹ̀yin ọmọ èèyàn ni òun là nábì fi ní gbogbo ntí mọ sọlọlọ sọlọ kí lẹ́yìn ọ fi dájọ́ bẹ́ẹ̀ zọ wa rẹ̀ pẹ̀lú ntẹ́yìn fi tó wí ta <laughs> pẹ̀lú ntó ṣe pẹ̀lú ntẹ́ rí àmọ́ ẹ má da lóhùn tó ń ṣe nǹkan kan báyìí ń kọ̀rọ̀ sáwọ orí ẹ̀fì yìí ń lé àdídá ní àtọ̀lọ́ bí ìdájọ́ sẹ̀rí àti rínú o nahnu mutalabuna bil hukmi bid-dawah ntọ́ bá hàn tá a rí òun nìkan lọ́wọ́ bí a gà orí èèyàn ti ń ti ń kúnlẹ̀ ń di òògùn oṣù tó ń lọ kírun sí jàǹdà rẹ̀ bí ẹ bá dẹ́yìn wò ọlọ́run ó àmọ́ ń wá mọ́sálásí àjọ ń kírun ni abdullahi lolóhùn jẹ́ ẹran rẹ̀ ní gàgàrà níjọ́ léyà ìwọ òsì báńkà míì lọ́wọ́ ẹ̀ abẹ́ni tó lè trọ́ọ̀sì ó gbá báyìí ní máa ṣe èyí ò ti tó o èyí wọn wá pé oníyọ́wọ́ àlìjánnà ojú òye ọ̀pọ̀lọpọ̀ nù o ta ni ó dìsáìdì sí yọ́wọ́ àlìjánnà Allah òun nẹni tí alimul ghaibi wa shahada èyí tí ó hàn àtèyí tó pamọ́ lọ́rùn òun là nẹ́bí sallallahu alaihi ń wí fún ọ̀gá wa Usama ibn Zaid níjọ́ tí Usama rí ọkùnrin kan lójú ogun ọkùnrin yìí ń pa mùsùlùmí ó wá rí i pé ọwọ́ da Usama àtẹnìkan náà fẹ́ bà wọn ó wá ní ashhadu an la ilaha illallah Usama ní ń bo <laughs> ọsọdà sí lọ́rùn ọ̀pá àwọn tó rí wá wí fún anabi sọlá sọlá kí lóò anabi wí jọ náà akọtẹlitẹhu báàdà ànkọlẹlẹ ìlàhà ìlàlọ ó sì pa lẹ́yìn ìgbà tó ní la ìlàhà ìlàlọ muhaga ẹ usama náà dákẹ́ kí ni usama wúrọ bí ọlọ́run àná ya rasulallah tà ta'awudan. kò dénú rẹ ìdà tó rí kàtà rẹ àti rí ibi tí ń pa mùsùlùmí látàrú ń bọ lọ́wọ́ àníkọ ọjọ́ àná ọ̀fẹ́ bà wá nílá ìlà kílà nàbì wílé ànábì ní ṣàkókòtà kọlìbàwò sọlá ọkàn rẹ orí pé kò dé ẹlẹ́kùn ẹ̀wẹ̀ kọ́ ńláńlá wọ́n rí i pé ń pa mùsùlùmí wọ́n rí i pé àwọn kèfèrí wọn jọ wá. أما نحن مطالبون بالحكم بإيش بالظاهر؟ ish bi zahir ntọ́ hàn sáwà ní pé ọkùnrin yìí ní ashhadu an la ilaha illallah anábìlẹ̀ ọ̀gbọ́dọ̀ tún fọwọ́ kàn mọ́ torí náà ni pé jẹ́ kí n padà sí mas'ala tí mo lọ ṣẹlẹ̀ ń kánú bírò ẹ̀ bá ṣẹlẹ̀ èyí tó hàn sáwà ni pé a kò kò tí wí pé òun kò ń bẹ ọ̀dà níyàn rẹ̀ ni àwọn tó kó bá ni wọ́n bá ìmọ̀ kan kó bá ṣe pé wọ́n kó ni àmọ́ ìwé ṣe pírọ́blẹ́mù fún wàáfà tó ṣe fatiwa ọlọ́run ò ní fi fi bọ̀bù mí lọ́hùn mo rò pé ó ti yé ìyẹn ni àwọn èèyàn fi èsì ìdájọ́ tèèyàn ó lè bá ti ọ̀dọ̀ ọlọ́run ó sì lè ṣe kínní ó sì lè yàtọ̀ àmẹ́nu tí ọlọ́run ó bí wọn ni pé ìtọ́ hàn òun èyí ti tọ́ dájọ́ tọ́ takò irú eléyìí nísìnyí tó hàn ní pé bí ọwà náà lọ wà tó ẹ gbọ́dọ̀ kírun sí la ẹ gbọ́dọ̀ wẹ gẹ́gẹ́ bí mùsùlùmí àmọ́ bọba ìpọlọ ń rí i pé ní aláìmọ̀kan yìí ló fi ràn ràn òun fẹ́ kóbá ó ti wà lọ́kàn rẹ̀ yìí máa ní kódà bí ó kírun kódà bí ó gbà Ọlọ́run lè torí yíyún kó ṣe kínní kò fi síbi tó tọ́ sí lálùjánnà ìdájọ́ tọ̀dọ̀ Ọlọ́run torí náà àmẹ́ni tí ọba tí ìgbì jáde ọwà ń bẹ ọwà náà ni o nítí màá bẹ múlẹ̀ kẹsí òrìṣà gbọ́ yé ni o làmúyọ bẹ́ẹ̀ wà lám yòjì torí náà àwọn àlùfáà ní ìdájọ́ ṣẹ̀ríà méjì ni xukumun diyaniyu wa xukumun qadaiyu xukumun diyani wa xukumun qadaiyu ọ̀nà míì tí wọ́n tún gba àṣàlàyé rẹ̀ nù pé ìdájọ́ dìyání láti ibi dínú náà wọ́n ti mú kí ni túmọ̀ ẹ̀ ní pé láàrin wọn àtọ̀lọ́ láàrin wọn àti kí wọn àtọ̀lọ́ ọlọ́run wọn padà yanjú ẹ̀ àmọ́ yìí ni pé a hmm? a ọlọ́run ní wasariqu wasariqu faqta'u aydiyahum a wọ́n sì parọ́ mọ́ ni àwọn ọ̀rẹ́ pé wọ́n parọ́ mọ́ <laughs> bá parọ́ mọ́ èyí ń kú láàrin ẹ̀ parọ́ mọ́ àtòun náà àtọ́lọ́run ọlọ́kùnrin ní dàrú lálùkìyàmọ́ nàrẹ àpèjúwe rẹ ni àwọn àlùfáà ní ọkùnrin tó wọn àtìyàwó rẹ wà nínú ilé tẹnìkan ò rí wọn tó sì sọ fún ìyàwó rẹ pé à ń ti tọ́ ọ lè kù òun ti kọ́ ó sì di ilẹ̀ àwọn èèyàn sì dé ìyàwó ní ó ti ń jò mọ́ ibẹ̀ èmi ò gbí báwọn fa òun lọ́mọ káwọn ń wí ta ni ó jẹ́rìí ìyàwó kò sí nídàájọ́ sẹ̀ríà kí ni wọ́n dà adájọ́ sẹ̀ríà hmm? ó lóun ò wí òun náà ló sì lè wí òun náà ló ṣe kí ni ló lè wí àmọ́ àwọn afọ́ sọ fún pé ìdájọ́ kínú kọ̀dọ̀ i ẹkùnmọ́n kọ̀dọ̀ ọkù kínní dìyà ni ìwọ ọ̀sá gbọ́dọ̀ mọ́mọ́ kó o wí láàrin wa tọ́lọ́run wọ́n wá sọ fún un pé bọ́bá fẹ́ràn orí ara rẹ̀ kọ́mọ́sùn mọ́bìnrin mọ́ o kọ́mọ pé òun ti kọ́ nínú ọmọ tó lọ́hùn bàbá tó wá ń súnmọ́ lẹ́yìn ìgbà òun bóyá ń ṣe zìnà àbí nǹkan mi ẹbí ìdájọ́ tó bá ọba ń mọ̀ pé ń mọ̀ kíkọ́ alákọ̀ọ́kọ́ ni àbí kíkọ́ ẹlẹ́ẹ̀kejì ni àbẹ́lẹ̀kẹta àmọ́ gbogbo eléyìí fi ń yé wa pé ká understand the dividing line láàrin kí lọ́mọ èèyàn kí lọ́lọ́run retí kí wò ó ṣe la yukallifu Allahu nafsan kasi kẹ́kọ̀ọ́ ń bẹ pé njẹ́ ọba yà á dájọ́ sí èyàn ẹsẹ kínní èyàn dájọ́ ọ̀rọ̀ yìí máa ní ọ̀rọ̀ àlìjẹnà ọ̀rọ̀ náà ò ní dà ń dájọ́ sí pé bá a ṣe wá sí bẹbẹ ẹ kí n lọ rò náà kí ló tó rò bọlọmọba ní ìjọ tí ọlọ rò òun kò ní bọ láyé kí ló ṣe èyí ètò wá sọ̀rọ̀ àlọ ntọ́sẹ̀lẹ̀ gan-an ní kánò mo wí fún yín o gbogbo ẹni tí ọba sì máa dá sọ̀rọ̀ ẹ̀sìn náà ètí ọba téèyàn bá mọ̀ kọ́ máa dá sí ẹ̀ awọ ẹ̀yàn nídìí à ń dájọ́ kọ́lá kò nídìí omi bí ọba sómi ìwẹ̀ ẹ́ e ṣe dandan péèyàn fẹ́ kó nu ẹ̀sìn kan bọ́ sínú ẹ̀sìn kan kí la fi kó nu kẹfẹ́rí bọ́ sínú Islam ashhadu an la wa anna muhammadan rasul ó ti di mùsùlùmí gbogbo àwọn nǹkan yòókù ọmọ wa bá ní kọ wẹ gbogbo jàǹdàbà tí ti ń bẹ lára ẹ látijọ́ tọ́lọ́n ti bí àti ọlọ́run ti dá tí ó wẹ̀ rí ìtumọ̀ ẹ̀ nù. àmọ́ kìí ṣe pé àbá sì wàá wẹ̀ níṣẹ́ àmọ́ kò sẹ́ni ọmọ yẹn wẹ̀ yẹn ẹlòmíì ọdún ní ọ̀sẹ̀ tó ọmọ yẹn wẹ̀ yẹn àyè. kọ́dọ̀ ẹlòmíì ọ yóò find ẹ̀ irritating pé òun ni kẹ́nìkan máa wo òun torí bóun fẹ́ gba ìsìlámù wọn á tún tẹ̀lé òun lọ léèwẹ̀ wọn máa wẹ̀ ń gbogbo àwọn kan wọ̀nyí ẹja fèsì kọ́dà bẹ́ẹ̀ bá lé ẹwẹ̀ náà ẹ kọ́ pé bẹ́ẹ̀ bá ti délé wẹ̀ ẹ̀sẹ̀ báyìí ẹ̀sẹ̀ báyìí ẹ̀gbà lé orí kọ́ kárí gbogbo kíni kọ́ kárí gbogbo ara yín pọ̀lọpọ̀ lẹ́lòmíì tó tó bóyá ntí òjò jáde bóun fẹ́ gba ìsìláàmù ni pé wọ́n á tẹ̀lé òun lọ ilé wẹ̀ wọ́n máa wò ó lè lálébù kan lájọ́ fẹ́kẹ́ nìkan mọ̀ yes ó lè ní ntí ń pa mọ́ra rẹ̀ tẹ́nìkan ọ̀mọ̀ tí ó sì fẹ́kẹ́ nìkan mọ̀ bẹ́ẹ̀ ìsìláàmù ò sì wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ìyá kínní wọn tẹ̀lé wọn lọ léwẹ̀ àbí bàbá kínní ẹ̀ lọ́wẹ̀ torí náà ntẹ̀yìn fi bàbá rí opportunity pé nìkan ní àwọn gbọ́ òun fẹ́ gbà ashhadu an la ilaha illallah wa anna bọ́rọ̀ ti sùwẹ́ ìdòjìrì nìyẹn ibùdókè lórí ọ̀pára tó sọ ثم قدم مكة أبو الحيثر أنس بن رافع في فتية من قومه ẹlòmíì tó ní tóun náà wá sí maka gẹ́gẹ́ bá a ti ní gbogbo àwọn tó bá wá maka lànàbí sọlọ sọlọmù ń lo opportunity àti píríkì islam fún un láfi ní káwa náà jọ ànàbí ń bẹ̀ wọn kọ́dọ̀ wà ní kámpù nysc lọ́pọ̀tunity wọn òun rìnrìn àjò lọ wà àtẹ̀yìn jọ ń sọ̀rọ̀ nù mọ́tò láì ṣe pé ó ń di sọ́ọ̀bù ẹnìkan ẹjọ wà lọ́fíìsì jẹjọ jẹjọ pàyínpọ̀ kò síbi èyàn ò ti lè ṣe dá wà òun là nẹ́bí ń kọ́ wa sọlọ sọlọ ànábì ọ̀hún tí wọ́n wá ṣe mọ́kà àmọ́ ntẹ́mi ń wí ni o bọ́lọ̀ ń ti fẹ́ ni o àmọ́ kéèyàn ó lo hikima ó dọ̀ọ́ ila sabili rabbika bil hikmati. والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن ثم قدم مكة أبو الحيسر أنس بن رافع في فتية من قومه هناك قوة وأتعوان دو أعوان دو كان أعوان جوري ثم ولاتي بنو عبد الأشهد يطلبون الحلفة أنت مبين أطلن تبدون كالكوة مكة كلا هو مكة كلا هو أسنلون àwọn ọ̀wá ṣe ń múra nírú múra tí wọ́n máa ṣe ń gbà ń gan èyí ń káwọn tiẹ̀ tó bá wá kí làwọn bá wá àwọn ń wé èèyàn kúnra pé àwọn ọ̀tá wa kan ò já gbádùn ta láàjọ fọwọ́sowọ́pọ̀ tá a di ẹlífù bíi tiriki pé ǹjọ́ wọn bá fẹ́ dààmú ẹ̀yin náà ké sí wa ǹjọ́ wọn táwọn yóò bá tún fẹ́ tọ́ ọjà tiwa náà àwa náà wá sí kínní àwa ké sí ní táwọn bá wa má kánú yatlubuna al-hilfa. fada'ahum rasulillah sallallahu alayhi wa sallam ila islam bá anabi jẹ́rìí wọn sallallahu alayhi wa sallam anabi preach islam sí wọn pé ntẹ báwa ni lóòótọ́ àmọ́ ẹgbọ́n ntẹ̀mí gbé wa ẹ̀sìn ọlọ́ọ̀ni ntọ́lọ́ọ̀ fẹ́yìn ntọ́lọ́ọ̀ fẹ́yìn. فقال إياس ابن معاذ منهم nínú àwọn tí wọ́n jọ wá pẹ̀lú abul haisari ń jọ yìí arákùnrin kan jẹ́ iyas ibn mu'az wakana shaban hadada ó jẹ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ kékeré níbẹ̀rẹ̀ ọ̀dọ́ shaban hadada yaakov ọmọ eke nu wọn nu òun à ń sọgbà ah, hada wallahi khairu mimma yìí nà lábà nítorí yìí ń wí ọ́ dájú ìta báwa yìí lọ́ba àmọ́ fàbọ̀rọ̀bàhù abulhaisar الحيثر ń tahara àgbàlagbà àwọn tó kó wọn wá abulhaisar ọ̀nà ọjà gbẹ́mọ̀ gbé kí ló ń gbé rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ kí ló dáa kí ló dáa gbogbo ní wọn làwọn náà mọ ẹ̀xpíríẹ́ǹsì ẹ̀ láyé lónìí fasakata ìyáàsù ńgbọ̀ gbọ́ bẹ́ẹ̀ ìyáàsù dákẹ́ fún malamia tí mo la hùmọ̀ wọn wá bá wa náà wọn ò rí wọn ò rẹ́ni tí ó sọ wọn pẹ̀lú wọn ní maka òun náà fanṣarafu ila biladihim ila al-Madina wọ́n padà wá padà lọ sí Madina fayuqalu ibi ibn Kathir imam ibn Kathir rìn lọ́nà inna Iyas ibn Mu'adh mata muslima pé ẹnu àìdákẹ́ Iyasu ń yìí ọ àìdẹ́ntifáì pé a ah, ntọkùnrin yìí ń wí yìí o òun yàtọ̀ fún lámúyọ́ <laughs> wọ́n làbí ǹjẹ́ ń wí yìí ọ̀dà o <laughs> èyí táwa bá wà yìí lọ máa ta mùsùlùmá àlèmọ́ mi ní kẹ̀kẹ́rì ní àríyá kọ́ọ́lẹ̀ pé ìyá àsokú ní kíni òkú ní mùsùlùmí radiyallahu ta'ala anhu. faslun bay'atul aqabati al-ula wa thaniya nínú tí ọlẹ́rìí tó lámì nínú tàgbésí ayé anabi sallallahu alaihi wasallam òun ni bẹ́yà akọba bí a ti máa pè náà nù akọba ààyè kan ní jẹ́bẹ́ ìyẹn ni pé ààyè táwọn èèyàn ti wá ṣe bẹ́yà fún anabi sallallahu alaihi wasallam bẹ́yà yìí wá jẹ́ méjì ni a máa ní bẹ́yà tó lè akọba al bẹ́yà tó lè akọba al àti kínní àti kejì àwọn ará Madina náà lọ́wọ́ involved àwọn eléyìí ni ló prepare ground fa nàbí sọlọ sọlọ fi ẹ pa nàbí kan dìde ìyá lẹ́ẹ̀kan náà pa lọ Mẹdínà àwọn kankan ti ṣe kínní kò ti ṣáájú ara ń tọ́ ṣáájú ni bẹ́ẹ̀ yà á tú àlàkọ̀ọ́bà àlùhùlà ọ̀sán. ثم إن رسول الله صلى الله عليه وسلم لقي عند العقبة في الموسم نفرا من الأنصار gẹ́gẹ́ bá a ti wí pé àyè kan ní jẹ́ àkọ́bà filimọ́ọ̀sì ìyẹn ni pé ń gbò tó dásìkò táwọn èèyàn máa wá mọ́ká mọ́ọ̀símù ń gbọ́ dásìkò tí wọ́n máa wá gẹ́gẹ́ bí wọ́n ti láwọn máa wá ṣe ọmọra àtàwọn bí wọ́n ti máa ṣe ń gbà wọn náà. nafaran minal ansar ànábì pàdé àwọn kan tí wọ́n bá ní nafaru lédè lárúbáwá ìyẹn ni pé àwọn tí ò tó mẹ́wàá èèyàn lè má mọ iye wọn bóyá mẹ́sàn-án bóyá mẹ́jọ bóyá méje bóyá mẹ́fà bóyá márùn but nínú ìwáyà míì ẹ̀rí fi rinlẹ̀ báwọn mẹ́fà ni wọ́n ń jọ yìí àwọn tá nẹ́bi kọ́kọ́ pàdé fi ìbẹ́yẹ àti làákọ́bá àlùfùwà wọ́n já wọn mẹ́fà kulluhum min al-Khazraj gbogbo wọn pátá láti ìran kan náà wọ́n ti wá ìdílé kan náà wọ́n ti wá ẹ rí i pé ní ìgboro Madina àwọn ọ̀ràn méjì náà lọ́wọ́ abẹ́ka nàbí òtún dé tí wọ́n jẹ́ lárúbáwá sallallahu alaihi wasallam al-Awsu wal-Khazraj gbogbo àwọn mẹ́fẹ̀ẹ̀fà àkọ́kọ́ tọ́kọ́ wá tá pàdé yìí sallallahu alaihi wasallam kulluhum min al láti ran Khazraj ni ti wá wàhùn ọkọ̀ wọn ni Abu Umama As'ad ibn Zura ibn Udsin وعوف بن الحارث بن رفاعة وهو ابن عفراء ورافع بن مالك بن العجلان وقطبة بن عامر بن حديدة وعقبة بن عامر بن نابي وجابر بن عبد الله بن رئاب فدعاهم رسول الله صلى الله عليه وسلم إلى الإسلام bá nàbì ti ráwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí náà sallallahu alaihi wasallam gbogbo bá nàbì ti máa tẹ́kì advantage gbogbo opportunity àti ṣe dáwà ànàbì tún ké sáwọn náà ó fi ìsìláàmù ó fi hàn wọ́n ntọ́lọ́run mi ni. fa aslamu mubadaratan ila al gbogbo àwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí gba ìsìláàmù lẹ́ẹ̀kan náà thumma raja'u ila al-madina kọ́dà ńgbà tí wọ́n tún wá padà sí Madina fàdáhàó ilẹ̀ Islam àwọn náà bá di pa àwọn náà tún ń pe àwọn èèyàn sínú Islam téèyàn bá wo bí Islam ti tàn ká láti ilẹ̀ bó ti tàn ká náà ni ǹjẹ́ ó sì jọ tàn ká mọ́ nísìnyí tọ́wé dàbí ìgbà tí mùsùlùmí ń dínkù ǹjẹ́ ń fà náà ni gbogbo ń tà ń pè ní mùsùlùmí kọ́dọ̀ òfin mọ́ bí a wà yìí náà kèésì kan náà ní ìsìláàmù kan sọ̀kalẹ̀ láti sánmà tí gbogbo àwọn èèyàn ń gbà àwọn kan náà lọ́lọ́nkọ́ ni wọ́n ṣe kíni kí wọ́n mọ̀ kí wọ́n gbọ́ kí wọ́n gbà wọn wá pé ẹ̀mẹ́jà èèyàn gbọ́ o ẹ̀mẹ́jà <laughs> kíni ẹ̀mẹ́jà àwọn èèyàn gbà ó rí ní ẹ̀yìn náà máa bọ̀ bí ìsìláàmù ti tàn kánú láti pèlè àwọn mẹ́fà péré láti Mẹdínà wọ́n gbọ́ wá sí lẹ́nu anabi sallallahu alaihi wasallam فرجعوا إلى ثم رجعوا إلى المدينة فدعوا إلى الإسلام wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ti àwọn èèyàn síbi táwọn náà mọ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní síbi wọ́n bẹ̀rẹ̀ sí ní pé àwọn èèyàn síbi fàfàṣàlì ìsìláàmù fìyà bó ṣe di pé ìsìláàmù fọ́n ká gbogbo gbòòrò màdínà nìyẹn. حتى لم تبق دار إلا وقد دخلها alimami bẹ́ẹ̀ mi kẹ̀sí rí nítorí wá di pé kọ̀fẹ́ sílé kan nígboro Madina àyàfi kékeré àyàfi kí Islam ti wọ̀ mo ní bí Islam ti tàn kánò àìsí tàn ká rẹ̀ mọ́ nítorí yá fi èsì náà nù. ọ̀pọ̀lọpọ̀ lónìí ni kò rí gẹ́gẹ́ bí díútì láti wí tóun mọ̀ fẹ́ lómi kò kò rí òun kà á kún pé opportunity tóun nù ẹ̀yin ọba àmọ́ sọnù lọ́wọ́ bá wọná kọ̀ọ̀kan eléyìí kọ́ ni níta bá lọ́dọ̀ àwọn aṣáájú wa dáadáa o níta bá lọ́dọ̀ wọn àwọn mẹ́fà wá wọn padà sílé èèyàn mẹ́fà bá èèyàn mẹ́fà mi sọ̀rọ̀ wọ́n di mélòó wọ́n di méjìlá a ti kà ń nu tíra yìí náà pé náà máa ń ṣírò pa àwọn kan tọ́kọ̀ gba ìsìláàmù ní ọwọ́ ànábì gbogbo wọn ti gbà á ta ló ṣe wá àti fún òfúmánù òfúmánù ẹlẹ́ẹ̀kẹta khalifa ẹlẹ́ẹ̀kẹta fẹ́ràn jí tá n ṣe wá àzígun tẹ gba ìsìlámù Abubakar ni Siddiq torí náà díùtì ni lórí gbogbo mùsùlùmí bí wọn bá mọ kọ sọfẹ lòmíì náà àwa mọ àwa ní àwa nìkan la mọ àbí ká tiẹ̀ wá mọ ṣèṣe pé bí ìgbà tó yẹ pé ní ẹ̀mọ́ ìjà àwọn èèyàn pọ̀ torí ẹ̀ kọ́ máa gbálẹ̀ jẹ́ nà kún torí bìhévíọ̀ lòmíì jọ bẹ́ẹ̀ ń gbà míì ká má fẹ́ rí i pé ayẹ káwọn èèyàn náà wọnú ẹ̀sìn yìí torí náà ẹ báwọn ẹni àkọ́kọ́ ti rí nu o ntí ó sì ṣẹlẹ̀ tó fi dàbí torí pé ìsìláàmù mẹ́rẹ̀ o ìsìláàmù àwọn èèyàn ń kú o àwọn èèyàn tó sì sílẹ̀ táwọn èèyàn fi wọnú ìsìláàmù ọ̀nìjì wọn gbà àwọn tí ó sì ṣe pé àwọn náà ṣiṣẹ́ táwọn èèyàn fi ń sá kó fún kó nínú ìsìláàmù àwọn náà ní tí wọ́n gbà ọlọ́nkọ́ mọ́sá àsàmọ́nà wa òdodo ni pé àwọn èèyàn ń kó nínú ìsìláàmù àtọ́wọ́fà mùsùlùmí nísìnyí pọ̀ bẹ́ẹ̀ àwọn tọ̀hún náà ń ṣiṣẹ́ o wọ́n ń tàn wọ́n wọ́n ń pè wọ́n o àmọ́ kọ́dà ti ń lé ẹlòmíín kó nínú ìsìláàmù àárín mùsùlùmí náà ló ti rí inú rẹ̀ làṣejù ńgbà míì tí ò ẹnìkan sọ̀rọ̀ kan fún mi ní bóyá nú àwẹ̀ àbí nú hajj apàdé nínú àwẹ̀ àti hajj ìmọ̀gbà kan sọ̀rọ̀ yẹn fún mi láti Senegal náà àwọn àgbà fáwọn Senegal wọn láwọn ọmọ kan ọ̀kan nù wọn ló pè àwọn ọjọ́ mu òyìnbó ọmọ France ọwọ́ aníṣe òun gbúrò ń lòun ṣe pè yín bóun ṣe wà yìí àwọn mẹ́ta làwọn gba ìsìláàmù ńjọ́ kan náà àwọn mẹ́ta lòyìnbó ọmọ France táwọn gba Islam lọ́jọ́ kan náà bóun ti ń bá yín sọ̀rọ̀ lónìí yìí àwọn méjìdé kan ti ṣeré dà yẹn ni pé wọ́n ti padà sí ibi tí wọ́n ti ń bọ̀ òun yìí náà òun kàn ní kàn wá bí ni òun náà máa àmọ́ òun èyí yìí wọ́n dà ń tò kí ló dé kó wọn ṣàlàyé fún yín dá kóun náà tó mọ ètò òun ó sè pépé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹnìkan náà ló ṣe wá àṣì fáwọn táwọn rí téèyàn kọ́kọ́ rí yàn ọmọ alárúbáwá ni ó sì gbọ́ èbó faransé ó sì bó ṣe pírẹsẹ́ǹtì islam sáwọn á ó wù àwọn ó sì ó wù ẹ̀mí àwọn òun náà ni ó sọ àwọn di mùsùlùmí àwọn sì fọkàn tán ń fi kọ́ àwọn lẹ́sìn díẹ̀díẹ̀ náà àwọn sì ń bá a lọ so àgbo di pé àwọn kan tún wá láti ìlú rẹ̀ náà àwọn àwọn kan tún wá láti ilẹ̀ lárúbáwá náà nígbà tí wọ́n máa bá wọn sọ̀rọ̀ òun gan ni wọ́n kọ́ yọ kó nù nù èèyàn dára di islámù rẹ̀ wọn o láwọn àṣejù tá ń wí ni o kò é ṣe ń sún náà kì í sọ ń ọlọ́run méjì lọ́wọ́ bá ní à níbi tí wọ́n ṣe é dé yìí tẹ́nìkan tó ń rí ọ yọ̀ àdìgbàwá yìí <laughs> pé mọ̀wùlẹ̀ jáwé ojú ìṣe wàhálà débi tí ìwọ ṣe é dé tí wọ́n padà tó wá dé tí wọ́n tún ní ọkàn dàbí ẹ̀rín ni ọ̀rọ̀ tó fẹ́ lè yọ mi lójú yẹn ṣe reason táwọn fi ní àwọn ṣe mọ́ níbi tí wọ́n bá dé táwọn kan tó dé tó ní òòtún dá mọ́ kí wọ́n ń jókòó tì ní àwọn ṣe káwọn tó débi tí wọ́n dé yìí gẹ́ẹ́ pé òun nísìnyí lòun ọ̀wá máa tó ń wò sí tó ṣéèkù yìí sáláwọn sábà sọ̀rọ̀ àwọn jẹ́ òye pé ní àwọn tó wá àwọn ṣàṣìṣe ẹnìkan kan pé àmọ́ kọ́ wá ṣe pé ní orí ẹni tí ẹ ti gba ìsìláàmù lọ́wọ́ rẹ̀ wọn ò sí wá sí bẹ́ẹ̀ gan mọ́ orí tí ẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ dáhùn àti wọn gan bẹ́ẹ̀ ṣe tọ́nì ní lo ẹlòmíì nítorí wọn àníyàn lè dá ńgbà mí yọ ọ́ rí àníyàn pé ní ẹ mọ́jọ kọ́ yín kọ́kúkọ́ o bọ́tọ̀ ọmọ implication tó ń sọ òun ni. sọ́ọ̀sì ìsìláàmù ní <laughs> lọ́dọ̀ wọn kèé sì ṣe kèfèrí bẹ́ẹ̀ bá wà lọ bẹ́ẹ̀ bá wà bọ́ ọ̀pọ̀lọpọ̀ ní táwọn méjèèjì ń fà yín náà nísìnyí ọ̀rọ̀ ìṣìádùn ni ó yẹ kó ṣe dáwà báyìí kò yọ ṣe dáwà báyìí ó yọ sálámà sí ó ń bídíà sálámà sí ọyọ jẹran àkíkọ ọyọ jẹran àkíkọ ọyọ àti ìdájà lè nà in most cases kìí ṣe pé ẹnìkan wá ní ìtọ́lọ́hún méjì àbẹ́nìkan ní ìmọ̀ bọ́ sàárè tọ́ba ti jó ń sún náà ọlọ́run ti fọ́ ọmọ bìí yàn. real life example kan tó nà mo fi ní gbogbo ẹni tí ọba ẹ̀kọ́ òun ṣiṣẹ́ táwọn yẹn fi wọnú ẹ̀sìn ọ̀nà ìjọba ògbẹ́ntọ́ bá sì ṣe pé òun náà ní òṣìṣẹ́ táwọn èèyàn fi ń sá fẹ́sìn àbí sá fún súnà òun náà ní ìjọ gbà. sheikh wa sheikh muhammad nasir bin albani rahimahullah mọ̀rántí àwọn náà sọ̀tàn kan fẹ́ jọba yìí náà pàtà tá a ti mẹ́nu lọ ìtàn à ń lọ pàtàkì jùlọ à ń lọ ṣe dáwà láàrin àwọn tí ó pé nù kèfèrí ni wọ́n ń gbé dáwà tó ṣe ń bi tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ táwọn àlùfáà wa máa sọ ń gbà míì wọ́n ń sọ̀rọ̀ pé ní ẹ̀yin mùsùlùmí là ń bá sọ̀rọ̀ gbogbo àwọn àlùfáà wa ń sàwùjí táwa kéwú lọ́dọ̀ wọn tọ̀pọ̀lọpọ̀ ń wò lórí nẹ́ẹ̀tì nísìn àwọn ń sọ̀rọ̀ wò di bìlíìfù pé ẹ̀sìn ti wà lára ẹ̀yin wọn wọn ò nàìjíríà sọ̀rọ̀ ńgbà mi gbẹ̀ǹlé wọn máa bọ́mọ england sọ̀rọ̀ tí ó jáde nísìn tí ó rí ẹnìkan jẹ pé ọ̀sán ọlọ́run yára kọ̀jẹ́ àti muhammed àti isa jẹ ni wọn jẹ gbà pé kọ̀jẹ́ ìsọlọ́run òun náà sì wọ́n gbọ́dọ̀ lè jọ́ga rẹ̀ ń bi iṣẹ́ wọ́n sì jọ mọ́ ẹ. àwọn ní challenges tó tó yàtọ̀ fún challenges ti mùsùlùmí what i'm saying in essence ni pé ọ̀rọ̀ àwọn àlùfáà wa ń gbà ní ọ̀rọ̀ kínní ọ̀rọ̀ pàǹbá mùsùlùmí sọ̀rọ̀ irú ọ̀rọ̀ báwọn èsì téèyàn ọlọ́ bí bẹ̀rẹ̀ dá wà ní ọ̀dọ̀ àwọn táwọn èèyàn gbọ́kàn yé Sheikh Al-Albani ẹnìkan lọ ìlú èbó ó lóun lọ sí dáwà kíní ọlọ kọ wọn bíi dáwà pé ẹ ẹ habarul ahad àyè lòun bíi àkídà o lọ́dọ̀ àwọn èbó ṣe sábàrú làádó pé àdìsí bàbá wa mùtàwátìrù nìkan ni wọ́n máa ń lò ń bí ẹ̀ wá jẹ́ pé sábàrú àhádì ni àbá ní kí ni jẹ́ sábàrú àhádì ní àdìsọ́ba ìpẹ́ nìkan náà lọ́ọ́ gbà wá ìwà ìpẹ́ nìkan náà lọ́ọ́ gbà wá ìlò nǹkan kan. bẹ́ẹ̀ bó o sì mọ kéwú onílàkàì kọ́ra àwọn onílàkàì jọ̀pọ̀lọpọ̀ aláwọ̀ mi ló ń gbà mí wọn làwọn èèbó bá ní ẹ̀ẹ́n sọ ajẹ́ gbogbo ohun tí òun wí fáwọn látàárọ̀ yìí kọ̀ yẹ káwọn gbà torí wọn nìkan làwọn náà kú wọ́n nìkan náà làwọn náà kú bí wọ́n ní bí ọ̀lù ṣe túká nù àjogbo dáadáa tó ti sọ tẹ́lẹ̀ náà àti tó ní tí ó sọ náà pé báwo lè báwọn sọ nǹkan wọ́n gan ló ti lé foundation ní ìsìn pé kí wọ́n má gba kábàárù àhásù wọ́n nìkan náà làwọn sì kú rí níta wọn wọ́n náà padà lọ lé lọ́ọ́ kóra yín wá kẹ́ wà bẹ́ẹ̀ bá di mùtàwá dúró ẹgbà fíṣẹ̀ padà wá èèyàn gbọ́dọ̀ mọ níbo lèèyàn ti ń sọ̀rọ̀ kí ló sì bá ẹnìkan pé kí èyí ó pe funfun ní dúdú àbí kó pe dúdú ní funfun àmọ́ gbogbo nǹkan ló ní ẹ̀wọ̀n gbogbo nǹkan ló ní òṣùlùbù ló ní mẹ́fọ́ọ̀dù tiẹ̀ a sì gbélé yìí nínú gbèsè ayé anabi sọlá sọlá abá nínú síyàrò àwọn sálàbí sọlẹ rọbì ọlọ́run ànumọ rọhìmọ ẹẹ táyì thumma raja'u ila al-Madina bí tá a bá dé ni pé gbogbo ní wọn náà bá mọ̀ gbìyànjú ó kínní ó pe àwọn èèyàn sí i nínú ìsìláàmù tó mọ̀ ọ́n náà kọ́dà kìí ṣe kí àwọn ìdáfà torí ìṣètò ni ó jókòó sí ibẹ̀ ọ̀fẹ́ lómi yàtìlẹ̀ mi náà ti mọ̀ ẹnu wọn bá tí ọ mọ̀ ọ́n náà mọ́kàn wí ń tọ́ mọ̀ ni níjọ́ wọn bá ti bí ọ léyìí tó ti mọ̀ gba ẹ̀dá kan náà ẹ̀ṣẹ̀ ni ǹtí torí gbọ̀ǹkan ló ẹlòmíì náà bàbá wa ni ó ṣe dáwà òun náà yọ wàá kọjá yọ wàá di pọ́ọ̀lù yóò di gíní pọ́ọ̀lù sẹ́mọ́ pọ́ọ̀lù pọ́ọ̀lù nú ẹ̀sìn kiri ó nítorí da kiri ó rúnu tá isa aleyhi salatu wassalam níbẹ̀ nu bíbélì bẹ́ẹ̀ dòní gbogbo ọdún tá nẹ́bí isa fi ṣe dáwà pọ́ọ̀lù ńlẹ́kọ̀ọ́ máwọn èèyàn nẹ́bí isa yìí ń fi jẹ wọn ni kọ gbà kọtẹ́lá nẹ́bí isa aleyhi salatu wassalam yes ọ̀nà ń pè ní paul arúgbáwá ń pè ní bólì àwọn yahudi ń pè ní shaul. anabi isa ọlọ́run á gbé gòkè tí wọ́n bá wa ti mọ̀ táwọn ní ó kú lẹ́yìn yíyún ní paul wá ní òun rìn lọ lọ́nà damascus ńjọ́ kan níbẹ̀ nu bíbélì o òun á rí ìmọ́lẹ̀ kan láti òkè ni wọ́n ń pè àṣà wúlì àṣà wúlì kí ló dé tó ń fara ní àwọn èèyàn mi bá rí fọlọ́ ni ìjọba ní kúkúrú ibi ó ti mọ nínú lẹ́yìn ìgbà tí òsẹ́ni ó gbéṣẹ́ wá mọ́ gan ní orí ilẹ̀ ẹ wàá béèrè fáwọn àwọn sàhábì ànábì yìí sáńkọ ọ̀gá ló yẹ wọ́n jẹ́ fún Pọ́ọ̀lù àgbọ́mọṣẹ́ Pọ́ọ̀lù wa dọ̀gá ògbó wọn àtọ́ra dánwò mi tún léyìn náà bàbá ni ọkọ yẹn ní díẹ̀ tó mà èyí wọn wá pé ọ kọjá là ọ wá sọra di méjọ jẹnẹra ntọ́ba kìrìsìtẹ́nì ti jẹnu bẹ́ẹ̀ bá wá wo bíbélì lónìí n ń jẹ́ new testament ń bẹ of about twenty eight books ń bẹ ń bẹ paul nìkan ló kọ fọtún bẹ́ẹ̀ ọ̀dọ̀gá mọ́ ogbó <laughs> ẹ́ gbogbo àwọn ọmọ àwọn tó ń gbà pé àwọn ọmọ kéwu jésù ni àwọn bíi tani àwọn bíi matthew àwọn bíi tani àwọn bíi luke àwọn bíi tani àwọn bíi mark àwọn èyí wọn máa kéwú tí àwọn ní kuraani pé ní alihawari yun bí o bá tiẹ̀ wàá jẹ bẹ́ẹ̀ bí a máa bá kọ mẹ́wàá kí bọ́ọ̀lù ọkọ̀ márùn-ún sẹ́nu pé èyàn tún pé tọ̀ bóyá nítorí pé làákà ìbọ́ọ̀lù mú àmọ́ òun nìkan lọ́wọ́ responsible fún fourteen torí náà èyí òun náà kàwé wíńtọ́ bá mọ̀ má gbé pamọ́ ọlọ́run ò pé dandan kọ́ ọmọ gbogbo ẹ̀gbà ọ̀nà tó wá gbẹ̀rẹ̀ dáwà àti wíyùn náà fún wa pé àwọn sọ̀hábì ànábì wọ́n ti ń mọ̀ náà ni wọ́n ń transfer sẹ́lò àmọ́ yàtọ̀ tí wọ́n ní báwọn kọjá là àwọn ò ní jẹ́ pé nísìnyí tá a ti wá dé náà nísìnyí àwọn cross gbogbo àwọn tí tá a bá ń bẹ̀ èyí wọn àdánwò tó ní gbà mí ká sì kẹ́kọ̀ọ́ lára tó ṣẹlẹ̀ ní kíni ẹnu àwọn kìrìsìtẹ́nì àwọn kìrìsìtẹ́nì ntí ń wíyè sọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ tí ń bẹ nu bíbélì ni o Pọ́ọ̀lù ọ̀rẹ́ bá gbà fún ànábì Ìsá àwọn náà má bẹ́ẹ̀ ọlọ́run rí mọ́nà lẹ́yìn ìgbà tí yóò <laughs> tún tí ànábì Ìsá ti tọ́lọ̀ ti gbé gùn ọba mọ́nà ìbáwọn kan lọ bá mẹ́ òsínú wa di ọ̀gá ọlọ́run kọ́ mọ́sá sàmánà wa o. حتى لم تبق دار إلا وقد دخلها الإسلام títí tí o fi file kan tọ́sẹ̀kù máa ń gbòòrò Madina àyàfi kí Islam ti wọ̀ falama ọ̀kẹ́ ẹja dúnbẹ̀ náà eléyìí ni bay'atul aqaba al-ula èyí tí alfa ibn Kathir fẹ́ mẹ́nu bá nísìnyí òun ni bay'atul aqaba al-thaniya insha Allah ta'ala ẹ̀ á ta eléyìí náà pẹ̀lú gbọ́dọ̀ ẹ̀ hada wallahu a'lam wa sallallahu alayhi wa sallam. kẹ tó béèrè béèrè ní tó bá ní béèrè ẹ ṣàkíyèsí pé ẹjọ tuesday tá a mú tẹ́lẹ̀ nítorí jẹ́ kí n mú ni pé mi ń sábà níṣẹ́ púpọ̀ ní school ní tuesday pọ̀tẹ́ bá ọ̀bùsáàpù láti bí oṣù méjì àbí nǹkan ọ̀pọ̀lọpọ̀ gbà lẹ́ẹ̀tì dé tí ń ṣẹ̀ṣẹ̀ máa mo máa ń pa nǹkan míì tí tí ń ṣe lọ́wọ́ ń gbà mí mo máa ń kó mi tì mí gbà mọ́ ládéhùn pẹ̀lú ìbọ̀tì ó dàbí pé ó difficult somehow lẹ́ni ọmọ o lè ma, jẹ́ kí ìjókòó wa náà regular so bóyá ká change èmi náà mo mú tuesday tẹ́lẹ̀ bóyá ká change ẹ̀ sí weekend bóyá bíi saturday yọ wá jẹ́ ìrọ̀lẹ́ ní five náà pẹ̀lú ògùn náà so báwọn kọ́ ọlọ́wọ́ ṣe rán so from uh, but next saturday wọ́n ó ṣe eh, election gbà ó bóyá ká sọ di the upper one saturday tí ó jẹ́ láyé saturday tó ń bọ̀ ọlọ́run jẹ́ àjùgbà náà lọ́wọ́ wallahu a'lam wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. kó tó di pé a ṣe question and answer mo rò bí àwọn kọ̀ọ̀kan nínú wa náà ti gbọ́ ọlọ́run nínú àánú rẹ̀ ó ní kí wọ́n fún prof wa ní hud um, uh, eh, islamic. Uh, islamic law. mọ̀sínà eh, ọlọ́run sàn ilẹ̀ sàn àdúrà ni ẹ̀ka ṣe kọ́ lọ́wọ́ ọ̀pọ̀ ọ̀nà ìdí abẹ́ bóyá àwa àti ṣe ìkẹ́dá kò tó lọ lọ. kọ́ńkàlùkọ́ máa ṣe ẹjọ́ kọ́ńkàlùkọ́ máa ṣàdúrà jẹ tẹgbọ́ ẹsẹ̀ ń bì ẹsẹ̀ ń bò mí iná tẹ̀gbá délé náà ah. ẹ̀ anídàádúrà yín lódodo kọ́lọ́n kí n tí wọ́n rán kàn ní dáadáa kọ́lọ́n kó jẹ́ kí wọ́n rí lọ́dọ̀ wa. Àmín ọlọ́run má jẹ́ kí a disapọ́ǹtì ara wa ká má ah. disapọ́ǹtì kéwú torí pé àwa tá a wà ní yunifásitì tí wọ́n mọ̀ pé ó ń kéwú ni wa àwa ní constituency mi yàtọ̀ fún ti àkàdá bí àfa bá fẹ́ẹ̀lì gbà wọn ni wọ́n rántí pé ta ló ní ẹ rán ta ló ní ẹ ẹ mọ̀ pé àfa àtẹ́lẹ̀ <laughs> o àbúmọ́sí náà ẹ bọ́jọ́ ju báwọn náà lọ nǹkan àlùkò ọlọ́run sàn yín lẹ́sàn dáadáa. sáwọn ìbéèrè tí mo fẹ́ béèrè ó ní pé àwọn tó jẹ́ bí imam so ẹ̀rí pé wọ́n ṣe lẹ́tọ̀ kan ní táìmù kan. àtọ́jẹ́ imam. imam kan wá wà tó yẹ pé mo ti èmi náà ti ṣègbìyànjú lórí ẹ̀ mo tó jẹ́ pé àdúgbò ni ọ so instead sirata ni ọmọ wí so secondly ibi tí ọlọ́run ti ní àhàlákọ̀ so òyìnbó ní àhàlákà ni so ẹ dákun ṣe irú rẹ̀ mọ́sáàsì mi wà tó jẹ́ tó jìnnà sí yẹn bọ̀ kò sì tún jìnnà púpọ̀ náà so ṣé èèyàn lè filẹ̀ nígbà tí èèyàn ti ṣègbìyànjú lórí ẹ̀ tó pé kó dẹ̀ change ẹ̀ àbí kéèyàn máa lọ mọ́sáàsì yẹn. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ìbéèrè ńláńlá ni àfa béèrè tó tó ṣe pàtàkì púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí kan máa ní nítorí pé ní àwọn àlùfáà ní man sahhat salatuhu sahhat imamatuhu ẹni irun rẹ̀ bá lálàáfíà ìmáàmù ṣíṣe rẹ̀ náà lálàáfíà tó ẹni irun rẹ̀ lálàáfíà ńkọ́ àbí kí irun ń tọ̀ wọn kọ́ dúró náà kí ẹ̀yin ó tó lè tẹ̀lé nínú tó sì lè má múrun lálàáfíà ànábì ti wí sallallahu alaihi wasallam ànábì ní la salata liman lam yaqra bi fatihatil kitab ànábì ní kò nírun o ta ló ń tọ̀ ẹni tí ò ké fatiha kò nírun ìbéèrè ni pé njọ́ta ànábì ní ẹni tí ò ké fatiha sallallahu alaihi wasallam irú fati àwọn lànàbí ń wí èyí tí ó mọ àbẹ ìjẹ ọgbọrí torí kéèyàn má tanra rẹ̀ bí a ah, ẹ bá ànàbí ní bí a bá ti ké fati fati àwọn ní ń wí fati àti ànàbí mọ àbẹ ìjì wọn ò ké lójú ẹ rí tí ọgbọrí sallallahu alaihi wasallam láṣàkà pé fati àti ànàbí ń wí òun ni fati àti Jibrilu ké fún tóun náà ṣe kíni tó ké fáwọn sọhábà rẹ̀ gbogbo fatia tó bá yàtọ̀ fẹ́ yìí hàn kò ké fatia o adákan ẹ má jà tanra wa torí gbogbo ẹ̀rí ìkọ̀lákọ̀ nkankan ẹ gbogbo súra tiẹ̀ fúyẹ́ gbogbo súra yòókù ṣégini ó fúyẹ́ àmọ́ èyí tí ó léwu jù òní fatia bẹ́ẹ̀ yẹn ọba ní fatia kò ní ìrún torí náà gbogbo ìmáàmù tó bá yẹ pé bí ó kù sí níbi fatiha bẹ́ẹ̀ yẹn bá rí tún ṣe alhamdulilah bẹ́ẹ̀ bá rí tún ṣe èèyàn gbọ́dọ̀ kírun lẹ́yìn ẹ̀ o kó sì wá rò pé òun ti ní o tora nabi ni la salata liman lam yaqra bi fatihati alkitab àyàfi àyàfi kan làwọn onímọ̀ máa fi sí pé wọ́n bá pé olójú kan ni nílùú àwọn afọ́jú. Mm -hmm ìyẹn ni pé bí ti ń ké ra tábàtàbà yìí náà òun náà ló tún máa kéjù nù ọgbà àti bẹlẹ yẹn èyí ò ṣe kankan láàyò kàlẹ́ fò lọ́hùn nafsan ìlà hùsà àmọ́ ń tọ́ máa ké ń bẹ lẹ́yìn rẹ̀ ó sì máa pé kékúké ní ń ké yìí ọ̀wá ní hmm, gbogbo náà ní màmú kò rí báwọn o la salata liman lam yaqra bi fatihatil kitab àlàyé tó wá kú ń bẹ̀ ni pé ẹ rí i pé alukur'an karim tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam anabi jọ yẹ wá pé ní unzila ala sab'ati ahrufin oríṣi ọ̀nà méje lọ́lọ́run fi sọ alukur'an kalẹ̀ ẹ̀kẹ́ báyìí bẹ́ẹ̀ náà ni ẹ̀kẹ́ báyìí bẹ́ẹ̀ náà ni wọ́n kẹ́ bẹ́ẹ̀ lójú ayé anabi sallallahu alaihi náà táwọn kan ká irú fájà ònà kéèké ẹ̀gẹ́ ń gbọ́ anabi ní hakadha unzila eléyìí náà kejì ẹ̀ náà àkàdá ọ̀nzẹ̀. fàájì àtọ́ba tó jáde kó nu gbogbo èyí tá ànábì gbọ́ tó mọ̀ yìí òun la ní kíni òun lè yàn ṣe kíni ní òní o. òun làwọn afáàfin máa pé bọ́ọ̀bì tù ń bẹ̀ kọ́ ìdá ń bẹ̀ ni máa gá yẹrọ ìmáàna máa gá yẹrọ àlùmáàna. ntí ọba fi burú débi pé ó yí kíni ó yí tùmọ̀ padà àmọ́ gbogbo láhánù mistake tí ọba tí yìí tún máa padà yẹn ni pé kèé gbé kó lórí irú tí ànábì ké wọn lè yí òun ó sì ṣe mánéjì lápèjúwe irú fìrọ́pọ̀ àti kínní fìrọ́tà bàbá ń bàbá òun èyí wọn ò tí kèé yìí tún máa padà ó ti yé kèé ṣe kínní kèé yìí tún máa padà nínú tí yóò tún kọ́ra irú yàgbé fìrọ́pọ̀ lẹ́yìn òun sì ní fìrà kéèyàn ka rọ àjọra minal ahrufi sábà láàrọ ọ̀nà téèyàn fi ké kurani ara àwọn kan bẹ́ẹ̀ náà àwọn kẹrà àti tó ṣe pé bitafkhimi làwọn máa ka rọ òun ni rọ àwọn kan sì máa ka bitarqiq òun ni kíni ra bisimilayi rahman rahim bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú téèyàn máa fi kà òun ni kéèyàn ó mọ̀ntí ọba kọ èyí tá a kọ ní ntọ́ yí kíni tọ́ yí tó máa padà ọba ti lè yí tuma padà èyí ń bá àrùn jẹ o ẹnu tó yí tuma padà tí kọ́dà èèyàn lè má ara fi pé onígbẹ́ngbà tí ọba ní olúwa ní siratal ladina an'amta alayhim àwọn afáàlóhùn wa ní siratal ladina an'amtu alayhim èyí wọn ò nírun siratal ladina an'amta alayhim ọ̀pẹ gbogbo ẹ̀ dáadáa ọmọ ara fi pé àmọ́ wa ní siratal ladina an'amtu alayhim kò nírun. ọ̀tọ̀ ní ntọ́lọ́hún wi ọtọ ni ji, ntọ́hún wí ọlọ́run ní ta àná ta, yú òun ní kíni tú mí so bó ti kéré lẹ́nu lójú tí wàá gbé ata tú ṣé wàá di nǹkan ó di nǹkan o tòró ti jọ yàtọ̀ fún ti kíni ntọ́lọ́hún wí ara ẹ̀ náà ní wàhálà láàlì náà nínú èdè lárúbáwá ọ̀tọ̀ ní láàmú ọ̀tọ̀ ní kíni ọ̀tọ̀ ní bọ́ọ̀dì kọ́ papọ̀. tí yẹn bá dé ní ṣe èdè yorùbá táwa náà ń sọ yìí ní ìsìnkú yẹn pé èwo wàhálà yín àti irú àti irú àti irú ìgbà kan náà gbogbo ẹ̀ táwa náà gbà ẹ̀ gbé èwo ni owó wò owó ebi owó náà gbogbo ebi owó ow náà gbogbo ẹ̀ kí lẹ̀ ń wàhálà sí ṣé yorùbá náà gbà ṣé ọwọ́ làákà ìlóòótọ́ ìtumọ̀ wọn ó ṣe déédéé àwa náà gbọ́dọ̀ da èdè lé alukurani rú nínú èdè lárúbáwá láàmù odò odò lọ́tọ̀ bọ́ọ̀dì ó ṣe kínní ọlọ́run ó sì wá pé ẹ pé láàmù tán ẹ pé bọ́ọ̀dì káwọ̀ wá dọ́bù láàmù mo rò bóyé olúwa tó màmá tó tó wàlà wàlà bọ́ọ̀lì láàmù bọ́ọ̀dì láàmù àwa wá ní kò sí nǹkan kan Wala láàlì kọ̀dá o àfi nkéèyàn fi lè nírun pẹ̀lú ẹ̀ ní pé gbogbo àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ iná ọ̀kan ògbé kan ni òun gan ló tún ó sì yàtọ̀ fẹ́ni tí ó mọ̀ ọ́ pé bọ́bá yìí pé bọ́lọ̀ ti dá han àwọn kan nísìnyí bẹ́ẹ̀ lọ jù bẹ́ẹ̀ lọ n ò lè pè bọ́ àmọ́ wà láyà dánwò n ò sí Nàìjíríà mo tún fẹ́ wà láyà àdáwò ni kò sí kíni kò sí nàìjíríà ọ láwọn ìlú mi tó wà làjẹ bá lọ Pakistan for example ṣé bá sàwọn àlùfáà nù wọn it's difficult for ọmọ Pakistan originally kó tó pe bọ́ọ̀dù kò sí nínú èdè tí wọn kò kọ àwọn wọn ò kọ kọ kọ sí nínú tí wọn yé wà láhàn wọn lẹ́ẹ̀fi gbọ́ pé táwọn máa pè ní zi wọn bá fẹ́ pè bọ́ọ̀dù olórí wọn kan bẹ́ẹ̀ ń jọ tó ń pè ní kíni ziaul haq àbí wọn bá kọ òun ní zia ziaul haq popular ní eighties olórí pakistan president head of state pakistan kí ló kọ rẹ̀ ziaul haq ziaul haq but títí di sin eh, an average pakistani bọ́ọ̀dì za ni ó pè zoif zoif gbogbo àwọn kọ̀líkì wa káwa gan tó gbọ́ pé dọ́ìfù wọn ń wí ilẹ̀ ilẹ̀ ọjọ́ jìnnà síra wọn bàbá wa kíláàsì wọn gbé ṣe zoif zoif já zoif zoif bò àti gọ́ìfù ni àwọn òfin ṣe kà ó ti yé la yukallifu Allahu nafsan illa wusa èyí tó báyìí pé àrùn ni àbí ahọ́n lọ́lọ́ ni àbí nǹkan ọlọ́run ò ní bí àmọ́ gbọ́dọ̀ jẹ́ pé wọ́n àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ náà bá àwọn tí wọ́n náà ti ṣe kí ni mo ti lọ́ mi. <laughs> kò tiẹ̀ wá sàdánwò òun ní nàìjíríà kò sí láàrin yorùbá kò sí láàrin haúsá kò sí láàrin ibo kò sí àràfi lárúbáwá tí ọ̀rọ̀ nǹkan ọmọ yorùbá láti pè agidi àti àìmọ̀ntẹ́yàn ń ṣe ńlọ́fà torí gbogbo bàbá tí ń gbé báwo ti máa kéwòn ọmọ rẹ̀ ń lọ lé kéwòn sì ń mọ bọ́ọ̀dì pé wọ́n ló ti bí sábà gbéra yẹn yẹn mọ bọ́ọ̀dì pé kọ̀dá o ẹ dákun ibi tó bá kù sí ké ntí ń jẹ́ kí n sọ báyìí ni pé kì sọ̀rọ̀ àárẹ̀ o la salata liman lam yaqra bi fatihatil kitab ànábìlẹ̀ ni tí ọba ké fatiha kò kínní kò ní o àmọ́ ẹ̀mọ́jà wa náà ṣàṣejù bí mo ti wí èyí tí ọba yìí pé ní àlẹ́ pé dandan ni kẹ́yìn ó pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń bù yẹn nísìnyí bọ́ọ̀dì tiẹ̀ náà jọ tọmọ aláwọ̀ ọmọ kìí ṣe dandan pé àbí wọ́n bá ṣe déédéé ti síbàwé yìí àmọ́ sá ti jọ ọ ti tó báwọn náà ó ti yé so eléyìí ni àwí èyí tó bá yẹ pé mistake díẹ̀ díẹ̀ tí ó lápèjúwe nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń kéwú tí ó pè é gẹ́rìlì mangalubi ọmọ lárúbáwá kan ní pé gẹ́rìlì kò sí nínú èdè tiwọn kí wọ́n pé gẹ́rì kí làwọn ò wí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ó súnmọ́ àyìn wọn àti àyìn ọmọ ìyá ni wọn ọ̀rọ̀ yìí rè màgbò àmọ́ ti dá a báwọn náà gẹ́rì ó súnmọ́ èyí wọn ò tí ì yí kíní kò yí túmọ̀ padà sọ tó bá mọ báwọn káwa náà má ṣàṣejù ẹgbẹ́ dandan ní kálukú ní ọ̀wá dé lẹ́vù káàkiri máa pè é bíi ti bàbá sùdẹ́ẹ́sì dandan kọ́ àmọ́ àwa tá a bá kú ń bi pé àwọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ múùfù rárá náà kéèyàn máa ti ń ṣe o la salata liman lam yaqra bi fatihatil kitab gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹja wa tún ṣe sí ẹja wa tún bọ́bá yìí pé ó rí bẹ́ẹ̀ lánàá ọlọ́run mọ báwọn ará àná ti rí yóò sì bá wọn lò pẹ̀lú ẹ kò rí bẹ́ẹ̀ má lónìí o kò rí bẹ́ẹ̀ má lónìí o ẹ má jà tanra wa o torí náà àdáwò ni pé kọ́dẹ̀ lómi ìtọ́ mọ̀ kéná wọn bá wa dóde gan níbi wọn ní fati àtàwọn bàbá wa òun la fẹ́ ké èwo fati àtàwọn nẹ́bí èwo tàwọn bàbá wa gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹja fèsì o ẹni wọn mọ̀ ké àfa gbẹ̀dá kun fati alálùbáríkà òun ni la fẹ́ ké wọn mọ̀ wá ké fati àbọ̀lọ́hún ò ti sọ kalẹ̀ ẹlòmíràn wa débi ni wọn ní fìdí náà ní ti ìfẹ́ nú pé mi báwo ti ké nu kódà o kódà o tọ́ba yìí pé lódodo àwọn tó ké lánàá wọn ò má jù bẹ́ẹ̀ lọ la yukallifullahu nafsan illa wus'aha àmọ́ kò rí bẹ́ẹ̀ má lónìí o kéèyàn ó sì má máa dá sàkàsà àwọn bàbá yìí ní ò lè pé fátíà kan tọlọ́run fátíà kan tàwọn fátíà kan náà ni ò lè tọlọ́run sọ fún ta ni anabu muhammad sallallahu alayhi wa sallam torí náà abu halima béèrè tẹ béèrè béèrè ńláńlá ni lọ́jà pẹ́ńbẹ́ nínú tá a tún máa fi dunra wa nú tí ó sì sọ̀rọ̀ ńbẹ ẹ pé ànábì sọ̀rọ̀ wọ́n ní wọ́n ní lẹ́nu wọn ànábì náà fi bìláàlì kalẹ̀ pé bìláàlì ọmọ kò mọ ṣìn pé ànábì wa ní bilali bìláàlì ṣínú bìláàlì ń dà lọ́ọ̀hì sí ṣínú tí bìláàlì ń gbé lọ́dọ̀ ọlọ́run ṣínú ni ó máa jẹ́ alimami ibn Kathiri ni ẹni tó bá tún wí eléyìí kò máa ń ti ń wí ni bilalu kan jọ ọmọ habasha ni but Mẹ́kà ló gbé dàgbà ọgbọ́ Lárúbáwá bí ọmọ Lárúbáwá ni pé kò sí anabi òwí yẹn o alimami ibn Kathiri yanjú rẹ̀ inú al-Bidaya wa an-Nihaya pé ìṣinú bilali ni ọmọ ayọ̀ ní ọmọ sínú pé ní ọmọ lọ́lọ́wọ́ bá pé àmọ́ bilalu yóò di sínú ọ̀rọ̀ ọ̀rọ̀ ni o kọ́lá lè má bẹ̀rẹ̀ mìíràn kẹfìr Bilal ń sọ lárúbáwá fluently bí ọmọ lárúbáwá ni ẹnu pé ìtàn pé ní ibi báyìí lọ́jọ́ dúdú o ibi báyìí nípìnlẹ̀ rẹ̀ nítorí wọ́n fi ń pe Bilal pé dúdú nínú o kìí ṣe pé pé dúdú kọ̀ wá mọ kọ̀ mọ lárúbáwá sọ o tòrẹ́ lomi èyí ni ọmọ fi dùn rẹ̀ nínú pé kọ́lá Bilal gan wọ́n ní ọmọ sí ni pé kò rí bẹ́ẹ̀ o torí gbogbo ẹ̀ ẹ̀dá kan ẹja fèsì nínú èdè tọ́lọ́ ọwọ́ ọlọ́run èdè tó fi sọ alukurani kalẹ̀ inú èdè yìí ọ̀tọ̀ ni sin ọ̀tọ̀ ni kíni ṣì àwọn ò lè fọ́ lójú pọ̀ lónìí káwá pé àti sin àti sọ́ọ̀dì àti sin pé sí sí sí sí sí náà gbogbo ẹ̀ ọlọ́run sàmánà wa àmọ́ ẹ̀rẹ́ yìí tó burú jù òun lè tó bá ní í ṣe pẹ̀lú kíni pẹ̀lú kíni ẹ́ tó ní í ṣe pẹ̀lú fatiha ẹ̀rí gbogbo yòókù òfu yẹ gbogbo yòókù òfu yẹ àmì ìta nẹ́bi ni la salata liman lam yaqra bi fatihatil kitab ẹ̀ torí náà ẹni tí ó bá wà ní ìmáàmù tó rí i pé agbára àwọn ò gbé kódò lè step down ẹ̀ kò kí ni kí ló lè mẹ́ àti orí nàìjíríà yìí náà ẹni ó step down rú ẹ ẹni ọjọ́ orí ẹni ó step down rú rẹ̀ Sheikh Imran Eleha nílọrin bíi náà ló ti sọ̀tàn ń pé àfa kan lẹ́kọ̀ọ́ ń gbọ́ kí wọ́n má bàa mọ̀ kíkọ́ mọ kéwúké àti irun mọ́gírídà àti àṣùbà jẹ́jẹ́ ní mọ́ kéwú. so nígbà táwọn wá àpòròjì rẹ̀ bàbá jẹ́wọ́ pé mẹkáníìkì làwọn àwọn kan láwọn bàbá ni àyè àwọn bàbá ni ẹ̀rọ alẹ́ máa ṣe eléyìí lọ báyìí o ẹ̀rọ alẹ́ kọ̀ntínú báyìí wọn kàn máa dọ́gbọ́n sí gbẹ mọ tẹsí ti tèyí gbà fẹ bá yí dá sọ̀rọ̀ ẹkàn dá yarí ìgbẹ ẹjẹ gba ìmọ̀mù yẹn òun gbé ní ìjẹ ẹsẹ mọ èmi àtàwọn ilé ìlàjọ máa rojọ́ ṣé torí ìmọ̀mù yìí náà ni ẹgbà ìmọ̀mù yìí jẹ ẹ wọn ṣe fi hígí mọ ìyẹjú ẹ lọ <laughs> ọlọ́run pẹ̀lú wa náà tí béèrè kan bá wà sí ọjọ́ ti lọ. yíyíná sọ̀rọ̀ ọ̀tọ̀ ọ̀kẹ́ instead of mustaqim ẹni mustaqim àbí. wọ́n lọ kọ́ ọ ẹ̀gbọ́n fọ́ọ̀ yàtọ̀ fún kínní ọ̀yàtọ̀ fún ta ẹ̀rọ kò kọ́dà ọ̀ma nǹkan míì má lọ́kọ́ fátíà wàlá ẹ̀yìn bá máa ti ń ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí kọ́ lọ́kọ́ fátíà o and ẹ̀jẹ̀ eh, advice yín àwọn kan ṣe ń haúsá ń jọ̀hún lọ́bọ̀yà wọn continue èyí táwọn yóò fi máa kàn fa tẹ̀sùbá kùrùkùrù lẹ́yìn magrebi sí ìṣáì àbá àbá wa sọ mọ́sálásí di house of assembly àmọ́ wa rojọ́ so kan organize Quranic class fún jama masalasi wọn ò ní kọ́ wọn ju fatiha gangbegbe eh, àti baba àgbàlagbà ńgbà wọn bá ń kiri pitẹ́lì òun náà máa píìkì bẹ́ẹ̀ ni a bá lè ṣe ròyìn masalasi yín ọ̀dà bẹ́ a organize láàrin magribi àti ṣáì náà ni ẹnìkan wà yọ máa ké fún wa ká máa ké lẹ́yìn rẹ̀ kò sẹ́ni kankan wọn pẹ̀lú wa. هذا والله أعلم وصلى الله على نبينا محمد